lọ́nà ìlú ìjọba ti sábà àwọn ọ̀tá àti ti sábà àwọn ẹni eré tí ó jẹ́ pé wọ́n lọ ayé torí kan tó wá dúró kọ̀ọ̀tà kí èsì ti kóòtà làwọn ènìyàn gbà tẹ́ ń bẹ láyé ẹ̀rí tó nǹkan tó tóbi ni. sáàbìá àtúnrígbámú wípé dìde látìlẹ̀ àdàmì àdámọ́ ọmọ ádámà fi kọ́wé lẹ́hàkì yẹn kò tó fi kọ́lù yìí wọ́n bá tó zi àdámọ́ ọmọ ádámà ni wípé kódò tó máa dínkù kí ọwọ́ máa lékè kí ọwọ́ máa ga téèyàn bá pè sára òdodo a máa dínkù a máa yára dínkù kí ọwọ́ sì máa ga wọ́n máa pọ́nrọ́ léwé ó dàgbà tó bá yá wọ́n sì wọ́n fi sínú àpótí fàdákà àti góòlù wọ́n sì lọ́sọ̀ dáadáa. bákan náà tí iṣẹ́ àhẹ lè máa adáàkà adáàrí tí ń ṣẹlẹ̀ ọjọ́ ká mọ̀ wípé yóò máa jẹ́rìí fún ìmọ̀ lókèrè àdìsálà ìta àrígbọ́lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run annalbida a sábàbà ìkó annalbida a sábàbà ìkó àdádálẹ̀ òun ló ti ní lọ síbi kíni òbí kékeré àtàfíà nínú rẹ̀ màálùfàtú ṣèitán èsù náà máa bèmọ́ta òòlù ilé ìbídíà ibi tí bídíà àdádálẹ̀ ó padà darí sí ó mọ̀ pé ní òun padà sọdẹ lẹ́bọ òun padà mú orí alágbàdá alẹ̀ máa bẹ tí ó máa sìn òun wàhálà ọ̀hákùnà kọ́sùdùn fàárín kódà bó ti pé ròǹgbà ni tó dá nǹkan yẹn lẹ̀ lọ́jà torí ẹ̀ tá a bá gbàgbé a ó ha ìlẹ́yìn mùsùlùmí ètò sọ wípé àwọn tẹ́ ẹ pè lẹ́nu eré yẹn ẹ mọ eré wọn tẹ́ ẹ ti lè máa tẹ̀rántí wọn ètò dá sọ̀rọ̀ yẹn ìtọ́ náà lọ́mọ adámọ̀ ń pariwo lónìí bákan náà ma'rifatul qa'idati kulliyya wa hiya an-nahyu 'anil ghuluw wa ma'rifatu ma ya'ulu ilayh àtúndìgbà mú pé a mọ̀ gbọ́dọ̀ jìnnà sí ìkọjá àlà àti kágbàgbọ́ yìí tí máa ń padà darí sí o èèyàn ní mẹ́sìn lọ́dọ̀ ọlọ́run o. bákan náà nínú ìdánilẹ́kọ̀ọ́ náà mọ̀dọ́rọ́ tó lè kó tẹ̀lẹ́kọ̀ọ́ alẹ́lẹ́kọ̀ọ́ ní ajílẹ̀ amẹ́lì nìkan kéèyàn lọ wo mọ́ bí sàárè tó ń fẹ́ ṣiṣẹ́ rẹ̀ wá ìgbà tó bá dé bí sàárè ó tan ẹ̀jẹ̀ láyé o torí àti mọ́ tan ẹ̀jẹ̀ lọ́dún gbọ́dọ̀ sí àná ló fi gbọ́dọ̀ jáwọ́ bẹ̀. bákan náà àdáyé wa ní tàmásì wọn àfẹ́ ká máa yàwòrán mo rò pa àárín yẹn náà gbámú wọn àfẹ́ ká máa yàwòrán wàjẹ́ kí wọ́n tó fi ìgbà láti ha ní tó wà níbi ká máa yẹ ká máa yẹra fún un. káfí ma mú kó níbi tó bá wà níta àrígbámú bẹ nínú ẹ̀sìn ó ga púpọ̀ tó ọwá dáa káwọn jìnnà sí gbogbo bótu kó jẹ́ pàápàá jùlọ àwọn àwòrán oníbọrọ gidi kódà àwọn ló sí káwọn ètò máa jìnnà sí àwọn àwòrán tí ń mì tí ń mì tí ń mì di fídíò àǹbẹ̀lọ́mù ó jẹ́ pé eléyìí ò sí lára nǹkan rí àwọn àwòrán tá ń yà bọ̀rọ̀ gidi tí ò bá ní bùkátà nígbà táyé dàbò ti dà nípa àwọn làlórí tí máa ń ṣẹlẹ̀ bí ẹ̀kọ́ bí iṣẹ́ bí ìrìn àjò tí máa ń mú ayàwòrán bọ̀rọ̀ gidi eléyìí àǹbẹ̀lọ́mù kọ́lọ́mù sàmójútó ìyẹn náà sì níwọ̀n oníwọ̀nba nínú àwọn àwòrán bákan náà òní táwọn èèyàn ń yà ni wọ́n ń àbí tí wọ́n yà ni wọ́n gbé ka orígun inú ilé àtòkè a ní láti bùkátà sí a ní láti pàkíyèsí sáwọn nǹkan náà láti páyà ọlọ́run pẹ̀lú gbàgbára tọ́lọ́run bá fún wa. bákan náà ha wèlé kéfà àṣìgbàtà hájà kéré ha náà fúlẹ̀ ha ó yẹ ká mọ̀ yìí pé ìtàn tá a mú wáyé nípa kìí ṣètàn lásán o àti ká gbàgbọ́ yẹ ká fi gbẹ́sẹ̀ ọlọ́run bá yé mi o ṣígbàtì hajjá tìlẹ̀ ha máa rẹ̀ lọ́kùnrin àti àwọn àbúrò jẹ́ pé àwọn èèyàn ti kú yé mẹ́. nínú kàtà àrígbámú wọ́n wà ájẹ́ bọ̀ ájẹ́ ó jẹ́ nǹkan tó tún jẹ́ ìjọjú ìjọjú tó tún ga sọ̀rọ̀ ọ̀tún mi yára fi kótó mi tafsirul hadith wa ma'rifatun bi ma'anil kalam وقول الله حال بينهم وبين قلوبهم báwo yẹn ti ń kà tó tí wọ́n ń gbọ́ tó wọ́n máa rí fọ́tún jùmọ́rì ìkàlá tó sì yé ìtọ́rọ̀ èdè lábáwá tó ń tọ́ka sí nítumọ̀ bákan náà hàlà lọ́wọ́ bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ kò lómi ní ọlọ́run ọba tó wá dọ̀kan wọn rú àti àtẹ́kọ̀ọ́dú wa ní ẹ̀fẹ́ ìlàkọ́bì náà ní àfúdọ́lẹ̀ ìbàdàn títí wọn ń lọ́kàn wọn pé táwọn èèyàn tí wọ́n lọ ọmọ ìrìn lẹ́yìn ànábì Nuh alayhi salam títẹ̀ ni wọ́n ṣe fa àkọ́kọ̀dù ànàmà náà Allahu wa rasuluhu àmì sallallahu ta'ala sallam fa huwa al-kufru al-mubin al-dami wal-mal wọ́n ní tí ó kàn jẹ́ ẹ̀bọ ni ní tó bá tó ń tá a lè pààyàn ní wọ́n lé léwu lẹ́bọ wọ́n ní àwọn oúnjẹ ìrìn wọn ní kẹsẹ̀ bó ṣe kojú hàn tó pẹ̀lú àkọsílẹ̀ àtàwọn èyí tá ti dàgbà jẹ́ yẹn bákan náà àtàkùrẹ́ rẹ̀ ánàhó àtàkùrẹ́ hàn rẹ̀ ánàhó lámì orílù ńlá ṣẹfà àwọn tá a ti léèrè ọ̀rọ̀ kí ló fà á tẹ̀ fi mèrè tóbi lórí àwọn tí ń mèrè lónìí náà wọ́n láwọn fi ń wá tí wọ́n sì fẹ́ fáwọn ni o àtàwọn tí ń ló gbagba mẹ́yẹ̀rì lónìí náà àwọn ń pẹ́ ní oúnjẹ àwọn ọlọ́run bá tóbi gbẹ táwọn bá sọ̀rọ̀ lọ kódà àwọn èrè táwọn èèyàn mọ̀ àwọn ẹ̀dá tí wọ́n fi ṣàtẹ̀gùn wọn láwọn wá tí wọ́n fi pẹ̀ fáwọn lọ́dọ̀ náà ni. bákan náà lọ́nà òhun máa ń nà lòlá máa àlẹ́lé náà fáwọ́rò tó wàrọ́ àrọ́ ọ̀dùgbà wọn ní àwọn tó jẹ́ àwòrán gan-an ní táwọn wí gangan làwọn náà gbà lérò ìrọ̀ tó yanjú ọwọ́ لا تطروني كما أطرت النصارى ابن مريم أما قمقوا بما نصارى تقمي مريم قو وصلوات الله والسلام على من بلغ البلاغ المبين النبي صلى الله تعالى عليه وسلم وصلى ياتي جوبونجو ان توصل لكم والعياذ بالله والعياذ بالله تعالى من الضلال اللهم اجعلنا الثامنة عشرة nínú tá a tún rá tún sí nínú ẹ̀kọ́ lamjọ́nbàdù hàtà lófi àlẹ́rẹ́ yìí èrè tí wọ́n máa wọ̀n sí o títí títí mà ìmọ̀ fi di gbàgbé òye ti parẹ́ máwọn èèyàn nínú fàfi ha bayanu máa rí fàfi kọ́dìrì ojú òdì àjẹ́ pé eléyìí ó jẹ́ ká mọ pàtàkì kí màá máa bẹ nígbà tí màá bá parẹ́ ọ̀mọ̀gọ́rọ́ tó fàkìlì àtàbí ó ti gbẹ́ni kó má sí màmá bí àwùjọ ta wà lásìkò yìí àbúrú tí ń bẹ́ẹ̀ ni kó má sí màmá ọmọ èèyàn mọ́ àbúrú wàá jẹ àmọ́ bó ń jọba kiri bó wọ́n ti ṣe lánàá bó wọ́n ti ṣe lónìí ọmọ èèyàn rò àbí àbúrú tí mọ̀ ó wà tí payín kékeré àti lò ó kó dọ̀ràn àti sọ ìmọ̀ àti sọ òdodo mọ̀ gan torí pé ọmọ ìyá sísàfẹ́ kò mọ̀ ni èyí tá a tó rí dèmú tó jẹ́ nǹkan kan rẹ̀ àná sábà bàbá ọ̀pẹ̀lẹ̀ lẹ́yìn náà ó tún lè wò lánàá ntí máa fà á tí máa yìí kiri tí máa òun ni káwọn olùmọ̀ máa kúrò láyé. ọ̀jọ̀gbọ́n kan ní ọ̀mọ́tòlẹ̀ alìní ọ̀jọ̀gbọ́n kan ní nínú àdánwò ayé ó mú oríṣiríṣi àwọn àdánwò wá ó ka ikú àwọn olùmọ̀ òdodo ó kà sí àdánwò tí máa ń sá gbogbo ayé torí pé ìmọ́lẹ̀ ojú òkùnkùn ayé ojú òkùnkùn òkùnkùn ìmọ́lẹ̀ imán yóò sí lọ òkùnfà ìmọ̀kànmọ̀kàn yóò wá ṣe birikiti ètò àbọ̀ sí nínú ìdánilẹ́kọ̀ọ́ wa ní báàbù náà jẹ́ àbùsàbùrì ìsìnkú ìmọ̀nà àbẹ̀dẹ̀ lọ́ ìyíndà kọ́bẹ̀dẹ̀ rọ́jòlì sọ̀ọ̀lẹ̀ ní kàkéfà ìdá àmìdá ilé kókó ọ̀rọ̀ wá lórí ẹni tó sin lọ́hùn níbi sàárè ẹnìkan tó jẹ́ ní ọlọ́hùn tó wá wá jẹ́ pẹ́ni tí ń bẹ́ẹ̀ bí sàárè gangan ló sìn ẹ̀rí kọ́rọ̀ burúkú méjèèjì ló ti wá di ìdí ìṣẹ̀lẹ̀ báyìí láwùjọ wa tí yẹn bá mú ẹjẹ ẹwo tọpíìkì ẹwà kọlé ẹwo tí ìta kà lọ sábà bíi nǹkan fà táwọn èèyàn fi pa ẹ̀sìn àwọn ànábì ọlọ́run bá ti àlẹ́yìn mùsùlùmí ọ̀sálàm àlùbọ̀lówó fi sọ̀lẹ̀ yìí wọ́n kọjá àlà síbi níbi bíbàrà àwọn ẹni rẹ̀ ọjọ́ eléyìí náà. عبادة الله عند قبر رجل صالح torí pẹ́ni olùjẹ́nire náà ló fi lọ sí ìbàdàn bẹ́ẹ̀ ó wà káàkiri ìjẹ́nire onítọ̀hún mọ́ ìjọsìn tó ń fẹ́ ṣe èyí ti ẹbọ sí lélẹ́yìn ó wá tún gbé àwọn kan kọjá bẹ́ẹ̀ ogun ọ̀rọ̀ síbi wípé ẹni tí ń bẹ́nu là ń fẹ́ wọ́n ti ilé kókó lé ilé kókó ọ̀rọ̀ ó ń bẹ lórí ilé táwọn sọ pé ilé kókó ọ̀rọ̀ ìbínú ọlọ́run ni o àti ibi àti pè ó ń bẹ lórí ẹjọ́ lọ sí Allah ìndà kọ́bìrì rọ́jòlè sọ̀ọ̀lì kó tó sin Allah ọlọ́jókòó ti sàárì ẹ̀ nìkan. pẹ̀tẹ́ bá ń gbọ́ àkọlé kan láì sí ìka nǹkan kan lábẹ́ rẹ̀ ẹ kọ́kọ́ wá àwùjọ wa wò torí pé kèsì kẹsẹ̀ẹ́sẹ̀ máa ronú sí pé is that possible can this can that happen ẹ ti ẹ rí i pé kódà ẹ sáré náà tọ́ka pé á àwùwọ́ àpapọ̀ wọ́n ṣe ní báyìí wọ́n ṣe ní báyìí wọ́n ṣe ní báyìí òun náà làwọn ará àbí báyìí náà ń ṣe kèsì tó jìnnà rárá ẹ wá wo ilẹ̀ tọ́lọ̀ ti tẹ́bi lé sáà nàbí sọlọ́lọ́ sàálà sàlám tó náà ti tẹ́bi lé torí kíni torí pé wọ́n ń sin àlọ́ ìndàkọ́bí rọ́jò lè sọ̀rọ̀ wọ́n wá di pé wọ́n ti gbàdàgbà lọ ní sàárè oye lásìkò yìí tá a wà yìí ní orí ìlú kan nílẹ̀ Yorùbá tá a wà yìí tí wọ́n ti ní àwọn ìyẹn tí wọ́n kà sí pé ẹni rere ni wọ́n tí wọ́n sì ṣe sàárè wọn lọ́jọ́ ìyẹn gbé wọ́n gbókun yẹn pamọ́ àwọn òkú tí wọ́n gbé pamọ́ làwọn òkú tí wọ́n ò fi sórí tẹ́ sórí tẹ́ orí tẹ́ òṣèlú máa wọ̀ lọ́n gbogbo gbà láì tẹ́ tẹ́ gbókun lọ àwọn yorùbá náà máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n máa ń sọ fúnra wọn pé ẹ má sòkúlù níbo ni wọ́n ní ẹ̀sìn kú sí wọ́n là àwọn èèyàn náà wọ́n ní orí tẹ́ni orí tẹ́ bò ẹ má sòkúlù o ìní fi àlàdáwọ̀ tó máa bá wọn o orí tẹ́ akankankan ní ìsìn nínú kẹta àdéjìmú nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tọ́pìkì tó lọ wípé báwọn ẹni ọlọ́run ti ń sọ̀rọ̀ ọlọ́run ọba tó ẹ ṣe dáhùn ẹni ọlọ́run ọ̀pẹ̀ kẹ́lú ọ̀rọ̀ ọlọ́run pé wọ́n kàn án jíṣẹ́ ọlọ́run rárá ni ọ̀dọ̀ látòjúwe ànẹ́sọ̀rọ̀ ọlọ́run sàrọ̀ sọ́là ó sọ̀rọ̀ nípa oríṣẹ́ ó mú orí bẹ́ẹ̀ ní bàbàrà bẹ́ẹ̀ ni làwọn sọ́là lẹ́yìn rẹ̀ sọ̀lọ́lọ́wọ́ sàrọ̀ sọ́là lónìí oríṣẹ́ ló wá ní sáwọn èèyàn yẹn lójú àbí ìgbà tó lọ́rọ̀ àtànáyè ọ̀sán kan tán pẹ̀ ẹ sì wá wo àwọn oríṣẹ́ wa láti gbà láti bí ọdún mélòó kan sẹ́yìn títí dá sọ̀rọ̀ ẹ̀wọ̀n owó ìjẹ́sẹ̀ rí ẹ̀wọ̀n bí tẹ́ bá débi oríṣẹ́ láwọn ìlú míì tí wọ́n mọ tí wọ́n gbọ́ lọ́wọ́n bá yé wọ́n sì gbọ́rọ̀ ànábì ìfọlọ́lọ́run sáà sọ́là ló sì dàbí pé kẹ́ni tó gbókù lọ́nà òun kán bá gbé tiẹ̀ náà kó náà sùn wọn ti da góòlù ilẹ̀ ń bẹ̀ o àmójútó tó yẹ tó bẹ́sìn mu tí wọ́n ṣe nípa oríṣẹ́ náà ni níbí tí ẹ bá gbé òkú lọ sórí tẹ́ ìbànújẹ́ méjì ni ó ṣẹlẹ̀ ìbànújẹ́ pé gbókù lọ apàdánù ọmọ ìyá wa àfi ilẹ̀ sọ̀hún àwa ń lọlé ìbànújẹ́ ẹlẹ́kejì ni wípé ṣébi tí wọ́n ń gbé mi náà bọ̀ ní tí n bá tán títí náà bá dé bí wọn hú òkú òkété ní kọ́kọ́ jẹ́ ẹ̀ ń tọ̀ ní kọ́kọ́ jẹ́ yẹn bíyàn àpọ́nlé ni pé wọ́n ń gbòkú tí wọ́n ń hu òkété náà ni ó kọ́kọ́ jẹ onítọ̀hún tán lóye torí pé ó dàbí ìgbà téèyàn sọ òkú ajá nù bólúkẹ́ bá mọ ní one acre sí two acre tẹ́ máa sọ fún àwọn mùsùlùmí pé ẹ dáwó búlọ́ọ̀kù in the next ten years wọ́n dáwó ẹ̀ lọ búlọ́ọ̀kù tí ó fẹ́ ń ṣe orí two acre. ló wá wọlé tọmọ ádámù ń gbé à ń bọ̀ abẹ́ tọ́pìkì yan tó wá tá a mẹ́nu lé nìsín ó nìyẹn nínú àdéhùn ìyá wa ń sàròdí Allahu ta'ala anha ọgbà wa pé anna umma sálámàtà dákàrọ̀ tìrẹ̀ rasulillahi sallallahu alaihi wa sallam kanisa ra'atha bi ardi al-habasha ìyá wa ó mú ọ̀kan nínú àwọn ummahatul mu'minin ìyá sálámà radiyallahu ta'ala anha wọ́n sọ fún ànábì sallallahu ta'ala sallam wípé àwọn rí kàníìsà kan ilé ìjọsìn àwọn nàkọ́ra kan ní habasha. tí ṣe Ethiopia lónìí orílẹ̀-èdè Ethiopia wọ̀n fi hamina suwad wọ́n ní wọ́n mọ̀ dá fọ́tò bóbẹ̀ fa wọ́n mọ̀ dá àwọn èrè ilé ìjọsìn yẹn ilé ìjọsìn lédè lọ́wọ́ a máa kí ẹlẹgbọ́n sàmì ẹ̀yìn sọ sallallahu ta'ala sallam ẹni kò láàyè sọ̀rọ̀ àwọn tó ń wí yẹn ìdààmú tàbí ìmọ̀ rọ́jòlù sọ̀ọ̀lẹ̀ sẹ́ni eré bá kú nu wọn sẹ́ni eré bá kú àbí tí kò sẹ́ni eré nu wọn sẹ́ni eré bá kú nínú wọn àwòlẹ̀ abdul sọ̀ọ̀lẹ̀ àbí ẹrú rẹ̀ ẹni tó gba ọ̀rọ̀ wá ó wò pé ṣé àrọ́júlù sọ́ọ́lẹ́hò lùdíṣẹ́ ọlọ́run bá wí ni àbí àlẹ́ àbúrò sọ̀ọ̀lẹ̀ ṣàkún ìdàrọ̀ ẹni tó gba wá sọ pé ṣé àrọ́júlù sọ́ọ́lẹ̀hò àwọ̀lẹ̀ àbúrò sọ̀ọ̀lẹ̀ wọ́n máa fẹ́ wọ́n máa kó sàánà bíi sallallahu alaihi wasallam hundred percent bó ṣe sọ̀rọ̀ gẹ́gẹ́ làwọn sọ kò mọ èwo làánà bíi lónú ọ̀rọ̀ tí wọ́n ń oyè ọ̀rọ̀ tó mútùmọ̀ ara wọn wá ojúṣe ọlọ́run ní tí wọ́n bá fẹ́mi lé bá kú nù wọn báyìí wọn alákọ́bọ̀rì yìí má ti dání wọ́n máa ma lélé ni wọ́n máa ma lélé sàárè ẹni renú wọn lórí ni ìyẹn ni táwọn náà fẹ́ gbé mọ́ra tí wọ́n fẹ́ dáyan rí inú àwọn òkú ẹ máa kíyèsí láwùjọ wa ń bí náà o tí wọ́n lórí dà ní wọn lórí jẹ́ àwọn sàárè kan ń bẹ nínú àwọn tán kàfẹ́ ní rí torí bí ọ̀rọ̀ táwọn sọ́ra àdúgbò àdúgbò mọ́ bẹ bánà wọn aláfọ́kọ́ ìlú mọ̀sídà wọn mọ̀ lélẹ̀ lórí sàárè míì tó half a block half of a block láwùjọ wa míì tò wọ́n dá yọrí kù wọ́n dá àwọn òní lọ sórí tẹ́ tó bá ti kórìtẹ́ náà ni wọ́n kọ́ gbàgbá ìgbàlẹ̀ òun là kọ́kọ́ sáré ìtẹ́nu ẹ̀rí lẹ́sìn rí kan yìí báyọ̀ wọn àlàkọ́bìrì yìí mọ̀ sí dànù wọ́n máa lélẹ̀ sáré ẹ̀ lórí wọ́tọ́ wà rò sí ìdílé kan tó wà wọ́n yí àwọn àwòrán yẹn sí àwòrán yẹn ti ń bẹ nínú sáré náà wọ́n máa ń yọ síta bọ́ńbọ́ ọ̀làyẹ̀kà ṣìrọ̀ àrùn kọ́lì Allahu Akbar òjíṣẹ́ ọlọ́run bá sọ̀rọ̀ ọlọ́run sọ̀rọ̀ sọ́lá ó láwọn ẹni inú ẹ̀dẹ́ ọlọ́run yẹn òlá ìkàṣìrọ́rù kọ́lìkì ń dọ̀lọ̀ àwọn ẹni ibi nínú ẹ̀dẹ́ ọlọ́run ó sàlàyé fún sọ wọ́n dẹni ibi òní kíkọ́lé ní sàárè gbogbo kíkọ́lé ní sàárè láyé ó ṣe nínú ẹ̀sìn ìsìláàmù ni àbí kìí ṣe nínú ẹ̀sìn ìsìláàmù ni pọ́pọ́sì tó wà ń bẹ̀ kò tayọ ẹbọ wọ́n ní nǹkan kan special tí wọ́n fẹ́ máa ran kàn lọ́dọ̀ ẹni tí wọ́n yọ sàárè rẹ̀ bọ́ńbọ́ tí wọ́n sì dá sàárè rẹ̀ yọrí yálà lórí tẹ́ àdínkù mi tí wọ́n ti sí ara àdánwò ilẹ̀ ayé nìyẹn o ọmọ yàdámọ̀ òun aládánwò títí dòní wọ́n kàkà kan lé òkú yẹn wọ́n sì kà sí opportunity fáwọn tí lọ́ọ́ bí sàárè yẹn wọ́n fi ń sèyẹn rìn ibi sàárè lágbájá lòun ti bẹ́ẹ̀ lọ́hùn. onye ìbá abidallah abidallah ìgbà kọ́bí rọ́jú ní sọ́ọ̀rì ó sin ó ti dùá ìṣe ọlọ́run dákun ọlọ́run dákun ìní tó kúnlẹ̀ si yàrá sàárì ẹ̀nìkan sí mi ọlọ́run dákun oríṣi mi ọlọ́run ṣàánú mi ọlọ́run dákọ̀ ẹ̀dí gbàgbọ́ yí ọ̀rọ̀ lọ. fọ̀kẹ́ gangan ni wọ́n pe tó wá jẹ́ pé ní bẹ́ẹ̀ ní sàárè gẹ̀gẹ́ ní pèǹkọ́. fàháwùlà nígbà táwọn ti tàbílẹ̀ àdéhùn yẹn wọ́n láwọn tá a wí pé àdéhùn ti parí ni pé òlẹ́kẹ̀ ṣe ọ̀rọ̀ kọ́sì ń dàgbà àwọn ẹni ibi lọ́dọ̀ ọlọ́run. fàháwùlà àwọn tá a wí yìí jẹ́mọ̀ àwọn bẹ́ẹ̀ náà tuntun mẹ́ta yìí àdáwọ̀ méjì ló bá wọn o fitnatul kubur àkọ́kọ́ ni mímọ́ rúgbágbá mọ́ sàárè sísọ sàárè ìdílé wàtúntìyàn ti sàmàtì àtàwòrán tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n yọ bọ́bọ́ síta. àròjù sọ nígbà tá a sọ pé ẹni eré fàyínà ìdádẹ́tàhù hiya ṣirku al-asghar wa ìdádẹ́tù lọ ìdáhù wàtílà tún ilà ìbàdàtì sísìn ẹni tí bẹnu sàárè ẹ̀kọ́ tó kò sí èrè jìnnì wà ìbádàtú lọ ìndàbù sísin ọlọ́run níbi bàárì rẹ̀ wà sílà fún ìlà ìbádàtì òní ó sọ nítorí tó kò fakọ́ máa ṣe nítorí gangan náà sí lẹ́nu sàárè wà wà sá irun ṣíríkì muharrama ìjó sọ̀rọ̀ lẹ́lẹ́bọ náà èèwọ̀ lòun náà wọ́n fẹ́ ká jìnà sí i lẹ́yìn náà tó ájì ilà ṣíríkì látìgbà tóró ní obìnrin náà ní kéèyàn oṣù ẹbọ tí ó fi gbéyàn kúrò lẹ́sìn islam pátápátá wọ́n wà á lọ́dọ̀ dùnú ẹ̀sìn tó ti gbà àdìsí akàtàn pé ó mú sálàmà ọ ma na fáwọn nàbí sọ̀rọ̀ lọ́wọ́ sàárọ̀ sálàm débi tá a kà dé màá sọ àti gbàdé ìyẹn yé ó mú sálàmà wọn sàlàyé ta ní jẹ́ bẹ́ẹ̀ nínú àkọsílẹ̀ yìí tàzàwọ́jà àárọ̀ sólù wọ́ọ̀ ìsọ̀lọ́lọ́wọ́ sàárọ̀ sálàm sanata arba wàkíra ọdún kẹrin àbọ̀dún kẹta tá nàbí ìfẹ́ jẹ́ ọdún sọ́lọ́ lọ́wọ́ sàálà àrùsọ̀là inú fẹ́ ni wọ́n fẹ́ ewu sálámà lẹ́gbàá tí tani faláìsì àbú sálámà tó jẹ́ni tí ọjọ́ kan rẹ̀ tẹ́lẹ̀. mo ní ẹgbàá wá kan tó sọ fún wa pé ànábìtọ̀ lọ́lọ́wọ́ sàálà àrùsọ̀là wọ́n propose umu sálámà wọ́n fẹ́ fẹ́ umu sálámà ìdí tí ọlọ́run náà yẹn lọ́wọ́ umu sálámà ọmọ sọlá wọn ti gbàgbọ́ yẹ kó jùlọ ọlọ́run fẹ́ fẹ́ wọn ni wọ́n ní iṣẹ́ táwọn èèyàn jẹ́ wọ́n wá ní ẹ wà bá mi sọ fún jùlọ ọlọ́run o nípa nǹkan mẹ́ta kan ọ̀dà bẹ́ẹ̀ tó bá jẹ́ pé àwọn kìkan bẹ sí ẹ̀ka sàlàyé tí ò wọ́pọ̀ lásìkò yìí tí ó fa pé ká tẹ̀síwájú àbí ká fà sẹ́yìn inú tó hàn àbí inú tó pamọ́ lọ́dọ̀ ọkùnrin àbí lọ́dọ̀ obìnrin àmọ́ bùkátà rẹ̀ nínú ẹ̀sìn ọmọ sọlámà rẹ̀ ọlọ́wọ́ sára nìha wọ́n ní ọlọ́run sọ fún ìṣẹ́ ọlọ́run pé wọ́n mọ̀ pé mo dàgbà ẹlẹ́ẹ̀kejì mo láwọn ọmọ torí wọ́n bímọ fún àbùsálàmà ẹlẹ́ẹ̀kẹta owó ń bẹ lára mi gan òjíṣẹ́ ọlọ́run ọba sọ̀rọ̀ lọ́wọ́ sára sọ́là wọ́n wá fèsì lórí mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ní ọlọ́run sọ fún pé èmi náà ń ṣe yìí. náà dàgbà ẹlẹ́ẹ̀kejì màá fẹ́ tọmọtọmọ màá mójútó fáwọn ọmọ ẹ̀ ló dáa jọ pọ̀lọpọ̀ obìnrin tí ò nìsín wọ́n máa ń wò pé ẹni tó bá fáwọn ọmọ wọ́n sì rí torí kò ní kò ní gbélé ọkọ òní ọkọ náà ò ní gbádùn ẹ̀ ọmọ sàgbọ́dọ̀ wà lọ́kàn jẹ́ pé nítorí kó kọ́kọ́ yóò wà sọmọ ìrìn tó bá fẹ́rù wọn ó fẹ́ wọn tọmọtọmọ wọn ni èyí tó ọlọ́run ní màá kó ọmọ ra gẹ́gẹ́ aya àtọmọ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta èyí tó ọlọ́run jẹ́ káwọn tó fáwọn ká àmọ́ kẹsẹ̀ kó sọ bẹ́ẹ̀ o ó ní bàá bẹ lọ́hùn kọ́lọ́ mọ́jẹ́ kí owó kó bá kọ́lọ́ mọ́jẹ́ kó owó hàn lè mọ̀ torí owó mọ́ kó bá wọn kó wá ti pọ̀ jù dòní ìmọ̀ tàwọn òyìnbó ṣùgbọ́n owó ń bẹ lára àwọn ìran lárúbáwá kọjá àtìsọ tí ẹ bá kọ́ twenty five story ilé olè tí ẹ wá fi ẹnìkan tó jẹ́ ìyàwó nínú ìyàwó méjì sí òkè pátápátá ìkejì wa ń gbé down floor ground floor àdánwò lẹ kó mọ́ra wọn ní ọlọ́mọdé tí bọ̀ àrùn òsìlẹ̀ twenty five story bíbí fẹ́ ẹ̀rọ àti kan sókè pátápátá ilé kan náà à ìyàpẹ́ lọ́dọ̀ tó wá ń bí three bedroom wọ́n mú nǹkan kan ọkọ̀ náà mú kan à ń fa à ń fa e, kíníkà jẹ̀kọ́ ni o àwọn yóò yà fẹ́ kan sí Ìbàdàn yóò fẹ́ kan sí lọ́rùn wọn ò sì ní rìnnà kóra wọn torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń sábà pa nínú àwọn obìnrin ẹni tó pa dọ́rà ẹni tó kọrọ ogún torí owó yìí inú pọ̀ jù ẹ̀sán tó dá nọ́ọ̀sì bí nọ́ọ̀sì ni kò sí lọ́wọ́ àlékún ní sọ́ọ̀sì ni ọlọ́run ní sẹ́nu ẹlẹ́nìkan bá ti gbẹ̀mí ẹnìkan tẹ́ ẹ ṣèwádìí fínífíní tó sì rí bẹ́ẹ̀ wọ́n gbẹ̀mí ń tàn padà wọ́n dà fún fílíkì sọ́ọ̀sì àyà ọlọ́run níbi kẹ́ máa gbẹ̀mí apààyàn ìgbésí ayé ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìgbésí ayé ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìgbésí ayé tó sì polúkúrú musu ó ń bí ń bí kẹ́ kẹ́ ẹ gbé lọ sí amẹ́ríkà kẹ́lẹ́ ti dájọ́ tó yé àwọn olórí èèyàn tán forí èèyàn pàdé mu tán fọlọ́pàá lọ́wọ́ àtàwọn adájọ́ kátúndọ̀ ọmọ ìgbà yé lọ ládùúgbò ìgbésí ayé òkòlùkù nùtù pátápátá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tóbi dórí àwọn alásàfin tí èsì pé mọ̀ ni wọ́n gbé ṣẹ̀yà ìsìlámù gbẹ̀mí wọn tí wọ́n bá túbá mo máa ń sọ ọ̀gá fún níjẹ̀bá gbàgbé kò sí tá à ń yọ sọ ní ọ̀rọ̀ ọlọ́run torí ẹni tó yọ ọ̀rọ̀ ọlọ́run sọ tó tu síbi tí ò tu sí tó sì nímọ̀ ń pa ẹ̀ tó dájú ọmọ aráyé ní títì ló fi wá lọ kọlù bínú ọlọ́run akankata ní ìsìn wọn ní àdéhùn sallallahu alaihi wasallam ẹni tó sàlàyé ẹ̀sìn yékéyéké débi tó yẹ lẹ́bi ròyìn òjíṣẹ́ ọlọ́run bá nìyẹn o tán fi ròyìn ẹni tó ṣe àlàyé bí ògbóngbò omi tó wọn ṣàdó àti sọláàtù lọ́ọ̀ ìwòsàlámù aláàmì bàlágà ìbàlágà ló bí àlàyé tó yé débi pé ìrújú kankan ò sẹ́kù lára ìsìlámù mọ́ ànábì ló ṣe sọlọ́láwù tààlà rẹ̀ òsàlà. kẹrin wá ń fẹ́ ẹ̀hún òkú torí ọmọ ara yóò bínú ọmọ ara yóò bínú àmọ́ ẹsẹ̀ yóò wọn nú ọlọ́run ìbá bínú ẹ jẹ́ káwọn náà ìdájọ́ dà kábìlà áká ìdà káwọn ojú ká ìjọ bá burú jù ládàá wọn nínú méjèèjì afárá ọdún kọ́ ìmọ̀ ìmọ̀ lọ wọn ni ẹ mọ̀ ọ bára yín lórí ìṣesí kan nu méjì ẹ lè ṣe kẹ ẹ mọ́ wà náà kan nínú kẹ ẹ ṣe nǹkan tọ́lọ̀ wọn fi dínú sínú ọmọ ádámù ọdún tí wọ́n sì gbà sí yín àbí kẹ ẹ bá ọmọ ádámù dàpọ̀ débi pé inú tinú òbí wọn àmọ́ ń tẹ̀sí ó tọ́lọ̀ lọ́rùn kí ló fi ń bí wọn ẹ ọ ní ẹ lè bọ́ nínú nínú ìjásátù ẹ síra àwọn ìjásátù làfàn ni wọ́n ti sọ̀rọ̀ yẹn wọ́n ní ẹ kọ̀ wá sẹ́ni kan tó wáyé tí ò ní bá rẹ̀ ní ọ̀kan nù fèsì méjì wá sí ìdáńtọ́ ọba fẹ́. èèyàn tó kù sí tó mọ̀ kó padà sọ́dọ̀ ọlọ́run ọ̀hún jábọ̀ lókù tó wá sí ìdáńtọ́ ọba fẹ́ nu méjèèjì ẹni tó jẹ́ aláfà ti fẹ́ tí ò gbé bàn tọrọ náà gbé nǹkan kan ṣẹ̀rí àjẹ́ ká mọ̀ pé àfàtí ní ìfẹ́ tọ́lọ̀ ń bá fẹ́ tọ́lọ̀ ń bá fi kíni tọ́lọ̀ ń bá fẹ́ èèwọ̀ sì ni ká mọ̀ sátábí alásàfi kan torí alásàfi kan pé ẹ gbà mí o kọ́ wọn mọ́ tẹ̀lé ìyẹn tí wọ́n á lọ abẹ́ alásàfi míì abẹ́ babaláwo míì èèwọ̀ ni àdánwò tó ga ló bọ́ ń tàn lásìkò tí ń bẹ nírẹ̀gbòdò lórí ẹ̀ ṣùgbọ́n tí aláfàtì bá jẹ́wọ́ àbí wọ́n gbà mú lọ́nà tán gbà gbà wọ́n mú àbó jẹ́wọ́ a ó fẹ́ kó tún bá nígbàjọ nílùú tẹ̀sìn ọlọ́run sóye ó ń bẹ níbi kí wọ́n ka pàtó burúkú pé kó máa ṣàìsàn tọ́lọ́run bá fẹ́ yóò sì máa ṣàìsàn ó ń bẹ níbi àkàtú burúkú pé kó máa wọnú igbó lọ kó má bí ara àwọn èèyàn mọ́ yóò sì máa wọnú igbó lọ tọ́lọ́ ń bá fẹ́ ẹran fi kún bẹ́ẹ̀ o kì í sọ ọba nìkan ló ní nígbà tí anabi sallallahu ta'ala wa sallam tí wọ́n sàlàyé àwọn nǹkan yẹn ọkọ̀ ọmọ sàlámà náà balẹ̀ yẹtí pé wọ́n rí jẹ́pítà àti fáànà bí ọlọ́run sallallahu ta'ala wa sallam torí pé nígbà tí Abu Salama tí wọ́n jáde láyé lójú ogun nínú àdúrà tó yẹ kémi àtẹ̀yìn ó máa ṣe tí mùsíbà bá bá wa ó ní Allahumma ajirni ọlọ́run san mí lẹ́sàn án lórí àdéhùn tó bá mi wákòlókò lè kọ́ ìrọ̀ mi hà jẹ́ ń rí dáadáa míì tó ju tó bọ́ lọ ṣe dáadáa míì tó lóore ju tó bọ́ lọ ó mọ̀ sálámù sàdúrà yẹn kò sẹ́ni tó mọ̀ dára sọlá sọlá ń fi rọ́pò fún mọ̀ ọ̀rọ̀ tí wọ́n wá sọ fún àná ní sọlọ́láwò dára sọlá ń pé ní abáṣà àwárí ilé ìjọsìn àwọn èèyàn kan tí èsè mùsùlùmí tí wọ́n da àwòrán bò lásìkò gbàtàbí sálámà ń bẹ láyé ni wọ́n ti lọ abáṣà rí tẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ náà wọ́n tán lọ ṣe ìjírá wọ́n lọ sí abáṣà ìgbà yẹn ni wọ́n rí nǹkan yẹn. nínú àdìsí ti Imam Bukhari àti Imam Muslim náà àdìsí míì ó wà mẹ́pẹ́ á nà ó mọ̀ àbí ìgbà umu habiba àti umu salama zakaro kadhalika li rasulillahi sallallahu alaihi wa sallam méjèèjì wọ́n rí fẹ́ wọ́n ti fáwọn àbí ní èsì lórí ẹ̀. وصوروا فيه تلك الصور الإشارة إلى ما ذكرت أم سلمة أم حبيبة من الصفوان التي في الكنيسة àwọn náà dáa kọlé kan òní wọn tún mú ọ̀rọ̀ yẹn wá bí bákan náà ànábì sallallahu alaihi wasallam ń ọ̀rọ̀ ìlú àwọn ìtàwọn ènìyàn jẹ ní ọ̀sẹ̀ burú tó nú ẹ̀dá Ọlọ́run. qala al-Baydawi àfa onímọ̀ Baydawi rahimahullah wọn ní lamma kanat al-yahudu wan-nasara yasjuduna li quburi al-anbiya ta'ziman li shanihi ويجعلونها قبلة يتوجهون في الصلاة نحوها واتخذوها أوثانا لعنهم النبي صلى الله تعالى عليه وسلم níta àfọwọ́dún mọ̀ yìí sàlàyé ni pé àwọn Júù àtàwọn nàtọ́rọ́ wọ́n máa ń ṣe ìforíkanlẹ̀ fún sàárè àwọn ànábì ọlọ́run láti pàtàkì wọn wọ̀yàjà lónà kíbìlà wọ́n máa ń sọ ọbẹ̀ di kíbìlà bá a ti dojú kọ kíbìlà ti sọ láti yìí wọ́n máa dojú kọ bẹ̀ lọ́sẹ̀ ìjọsìn ìbísọ̀ ọlọ́run bá gbé wọn ṣépè. àlùmọ́ọ̀nù kò sòdí ìrọ̀ ìnáwó lọ wọ́n ní ìnáwó iná máa sọ wọ àwòsówera àwa ìlúhùn àsúwà lè yẹtẹ àsàwò bí wọ́n ní àwọn ní àkọ́kọ́ wọn àwọn bẹ́ẹ̀ rè wọ́n fẹ́ máa ti kọ́ọ̀sì mi àwọn ìjáwọn ènìyàn kọ̀ọ̀kan ṣe gẹ́gẹ́ nígbà kan nígbà mẹ́kọ̀ọ́ tó lọ wọ̀yá àmọ́lú àmọ́lẹ́hùn mọ̀tọ́ ọ̀lẹ́hà káwọn náà máa ṣe irúṣẹ́ rẹ̀ tí wọ́n ṣe wọ̀wá tìwọ́tà láhùn ṣe ìtọ́n ìtura fi òróró ìbọ̀ wọn lọ́kàn pé kí ni anna asláfàhùn kánú àbùdó náà hàn ní ìṣúwà wọ̀yọ̀ àdìmúnà wọn láwọn tó bá yí sìn wọ́n ni èsì sọ fún wọn bẹ́ẹ̀ fàhádàrà nàbí sọlọ́lá sadan lẹ́gbẹ̀rẹ́ àti lèmọ̀ádìyà ìlàdàrí èyí tó lọ́wọ́ akọ láti máa ṣe bẹ́ẹ̀ ọlọ́lọ́wọ́ sáré ọ̀sánlá lónìí àwọn tí wọ́n gbẹ́ sàárè tí wọ́n mọ nílé sàárè tí wọ́n kàn mọ́ lé ẹwà kò tá à ń sọ̀rọ̀ láyà ànábì noah alayhi salam tó ní tá à ń sọ̀rọ̀ yìí two thousand and twenty àlìmíláàdì táwọn tó kọ́ ilé ní sàárè sẹ́yìn lé wọn tí wọ́n kàn síbẹ̀ lásán ni tí wọ́n kàn fi sọ̀tọ́ ni sàárè ẹ̀yìn kò lé ní village wọ́n wá bẹ̀rẹ̀ láti kó wá ṣe wá ṣe ìbádà wàláhì láti sàárè ẹ̀yìn kò lé lábúléṣẹ́ èèyàn ń wálé lọ rí ìyá rẹ̀ nígbà tí ìyá wà láyé lọ síbi sàárè ìyá rẹ̀ kọ́ lọ fúnlẹ̀. èyí tí wọ́n ṣe lọ́sọ̀ọ́ lónìí náà nígbà náà bí ilé wọn jìnnà sí sọlọ́lọ́wọ́ tàkọ́là tí wọ́n dẹni èpè sí tí wọ́n dẹni làánà sí yìí nítorí mo fẹ́ fàyọ̀ fún yín náà ní kí n sẹ̀rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ bá a ti sọ̀rọ̀ ẹnìkan ò ní táwọn sọ pé ẹ jẹ́ ká dẹkọrétì ẹ jẹ́ ká ṣe kinní ó ti kì í ṣe fashion o ó ní pọ́pọ́sì kan tó lè fi ó fàbínú ọlọ́run àwọn èèyàn yóò padà wá síbi sàárè yẹn ẹ̀yin lẹ́kàn wò pé ṣèlú wọn kàn dá gíráàfù sí i wọn kàn dé fúláwà sí i ọjọ́ kan ń bọ̀ tí wọ́n darí wọn síbi sàárè yẹn padà. ẹ̀sùn ọ̀sẹ̀ tó wáyé pé oríṣẹ́ ìdáàbòbò wà fún kẹta ń sọ̀rọ̀ tábìlì wọn ò fi mímọ̀ ṣẹlẹ̀ èèyàn mélòó ni ó mọ̀ ibi tí wọ́n sìn yá sí nígbà tọ́jọ́ tẹ́jọ́ bá ti sọ tí ọjọ́ ti gorí ọjọ́ ségbèrè lèdè ta ni ó mọ̀ yìí pé ọ̀gangan bíi sàárè ìyá àwọn yìí tó kù ti pọ̀ sàn pé tó bá yá wọ́n tún lẹ́bù ibi tí wọ́n ti sàn òkú kan sí wọ́n tún sàn òkú mi sílẹ̀ ta ló wà lọ sórí sẹ́kùn fẹ́ lọ sẹ́bọ̀ kan níbi tí wọ́n ti yá wọn sí. àbí bí wọ́n ti fi hàn sí àfáhùn sí àbí ṣé òkò sí nígbà kan tó àtúntò rẹ̀ lọ ba ìjáàmà rẹ̀ jẹ́. ثم خلفه قوم àwọn ẹ̀kan wá gbẹ̀yìn àwọn tàkọ́kọ́ tí wọn ò sin àwọn èèyàn yẹn sẹ́wọ̀n pé a ní èròǹgbà àwọn kìí ṣe pé wọ́n fẹ́ sìn wọ́n láwọn alákọ̀ọ́kọ́ tí wọ́n mọ èrè àwọn òkú síta síbi sàárè ǹjẹ́ wàá dá káwa náà kọ́sìn wọn lónìí ká sọ pé àwa náà ẹ jẹ́ ká kọ́lé lé ká mọ ká gbàwòrán síta nígbà táà ní sìn wọn torí táwọn tàwọn ṣe tá a láníyàn wọn dáa sí lójú wọn lẹ́yìn ọ̀rẹ́ yìí ìpè ìpè tá à ń pè sí nìkan ẹni pé àwa náà ò tún gbọdọ̀ ṣerú ẹ̀ ká sọ fáníyàn dáa yóò tún padà yíwọ́ náà nìyí. ọ̀rọ̀ àbá àwọn sẹ́kùl islam wọ́n yóò fún wọ́ wọ́n ní hàn wàhálà ní ilẹ̀ ìlà àlẹ́tì ilẹ̀ ajílẹ̀ ànúyà náà ṣáàrò sọlọ́lọ́wọ́ tààrà ọ̀sọ́làm ànìfẹ́hárì masajidi alàlùkùrù هي التي أوقعت كثيرا من الأمم إما بالشرك الأكبر أو فيما أو فيما دونه من الشرك wọ́n ní lójú tó náà bá nínú ṣẹ̀ríà ọlọ́run títí ẹ̀sìn islam sáà nàbí sọlọ́lọ́wọ́ tààrà ọ̀sọ́làm tó ti kọ̀ fún wa yí pé kámọ́sọ̀ sàárè bíi táwọn ọkọ́ nílé táwọn sọ pé à ń kọ́ nílé sàárè ó dé lẹ́bù kí á jẹ́ òkú ti tán ká ní ẹ̀dá kan búlọ́ọ̀kù mélòó ní wàá parí sàárè kí ló tún kù bí ìnáwó búlọ́ọ̀kù wo ló tún kù wọ́n ti bẹ̀rẹ̀ sí kọ́ nílé mi wọ́n kọ́kọ́ sin òkú wọn sí sórí tẹ́ mùsíbà ńlá àdánwò ńlá ẹlẹ́ẹ̀kejì wọ́n tún kọ́ nílé wọ́n tún sọ́dà pósí sẹ́mọ̀ pé nínú àsìkò ooru yìí àwọn sàárè ìpínlẹ̀ ńlẹ̀ sẹ́mọ̀ pákó sí ni wọ́n sẹ́nu sẹ́dà mo ti kà yẹn àbí wo àtìmọ̀ yẹn ṣé wo àtìmọ̀ yẹn àpótí làwọn sàárè ìpínlẹ̀ ńlẹ̀ lásìkò òwú báyìí ṣèyí ńgbà tí wọ́n bá ti tẹ́ ní kan àbẹ́ ní méjì tí wọ́n nílé nígbà tí wọ́n bá ti tẹ́ ní mọ́ orí sàárè làwọn èèyàn jókòó ẹni tí ń rìsífù kọ́ọ̀lù tí ó pẹ́pẹ́pẹ́pẹ́ lórí kọ́ọ̀lù kẹsẹ̀ ń ro mo ní ó gbẹ́sẹ̀ lé orí sàárẹ̀ ní ògbésẹ̀ lé ó tẹ̀yà mọ́lẹ̀ ó kọ́lẹ̀ fún un nígbà tí ń bẹ láyé ó tẹ̀yà mọ́lẹ̀ orí ìyá ẹ̀ náà sáà ní bẹ́ẹ̀ àbí bàbá rẹ̀ àbí jókòó ló yá ẹ̀ wọ́n sì kọ́lẹ̀ fún un àní sọlọ́lọ́ òdò sọ́là ń pé ẹni tó jókòó ní sàárẹ̀ tó bá máa burú sí ń fóun ni ìgbà mọ̀ sí bẹ́ẹ̀ toro burú ju kí wọ́n gbógun náà bí ọbẹ̀ tí wọ́n kọ́ná mọ́ títí wọ́n bá ní pé ìwọ̀n mọ̀kànnù méjèèjì pé kò ní sá fún orú ẹ̀ kò ní sá fún orú mùsíbà yẹn iṣẹ́ nítorí bá pàdé ní pé òun lọ jókòó ní sàárè lélẹ̀ àmọ́ nígbà tó nìkan jókòó lè jẹ́ pé wákàtí kan tó fẹ́ lò kò sí ewu nítorí sọ fún iná ni pé kò séwu ọ̀rọ̀ ọjọ́ ìgbọ́dọ̀ àti àmọ́ là ń sọ yìí kò séwu náà ni ọlọ́ séwu bá a ní bùkátà wa àti tó pọ̀ tó báyìí tó wáyé pé ewu yẹn bá ń ṣẹlẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ bọ́lá ọ̀rọ̀ ò sílẹ̀ kiri iná fa àti bíkìrọ̀ fẹ̀yẹ́ dẹ́kẹ̀rù mọ̀ yẹ̀fẹ̀. ìbẹ̀rù ọlọ́run máa mú kéèyàn ojú ah ṣé pé nǹkan yóò da allah akbar ẹ̀yà ajá ń jìnnà sí kí é ṣe pé ewu ẹsẹ̀lẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ làwọn tí ń jìnnà sí náà ti ń jìnnà sí ọlọ́run ló fà tẹ́lẹ̀ o فيذكر من يخشى فإن النفوس ẹ̀mí àwọn èèyàn àbáwọn èèyàn kọ̀dọ̀ aṣọ́rọ̀kẹ́ bìtàmàtìrì sọ̀lìhìn wọ́n ti ṣẹbọ lára èrè àwọn èèyàn rẹ̀ púpọ̀ ó ti pọ̀ وتماثيل أتمون òòsà يزعمون أنها yàtùmúnà تواصل tọ́láàtì tọ́wásùn ذلك gbọ̀nà wìdàlẹ̀ tí wọ́n kà sí àwọn àpẹẹrẹ èṣù àwọn àmì àwọn tọ́lásùn kàwáàtì àwọn ìràwọ̀ ìràwọ̀ tí wọ́n wò fàyínà ṣíríkà bí rọ́jùlẹ̀ lẹ́bí يعتقد صلاه أقرب إلى النفوس من الشرك من الشرك بخشية بخشبة أو حجر ẹ̀bọ̀n táwọn èèyàn ṣe síbi àbí nípasẹ̀ àdìsọ́kàn wọn pé ẹni rẹ ni ó ń bẹ níbi sàárè yẹn akọrọbì ìyẹn súnmọ́ ó sọ nínú ṣírìkì bíi khashaba ju kí ẹ pé ìpìlẹ̀ ẹ̀ ń gbé kalẹ̀ àbókúta ńlá lọ bí ògùn lápèjúwe. ọ̀rọ̀ yẹn pọ̀ bẹ́ẹ̀. torí ẹ̀ ń ló bí kíni náà òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀lọ́ ọ̀dà sọ́lá ta náà àárín sọ́lá ti fi mọ́kànbọ́dà tí mo fìlà kan níbi tá a ti gbọ́dọ̀ ṣe sọ́lá rárá lórí tẹ́wà ń bẹ̀. kí èrò gan èrò wúyẹ́wúyẹ́ kan mọ́ bàtẹ̀ ìgbà ọkàn yín kọjá sí à nọ́sílẹ̀ táwa ṣe níbi tán sin àwọn ẹni ọlọ́run. sọ́dà rẹ lómi ò bá kọjá dé bí ó bá ṣe kó ọlọ́run bá sọ kí wọ́n ro nǹkan tí ò dá fún òsì ṣiṣẹ́ rẹ̀ tí èsì pé agara ó dá wọn ní òjẹ́ kí wọ́n ṣe wọ́n ro òrùkọ tí wọ́n padà fún bẹ̀rẹ̀ ọlọ́run àti sàmójúkò fún wọn ìyẹn wò pé àìní tán sí lágbájá sí lágbájá oríṣẹ́ tán gbé lágbájá lágbájá sí oríṣẹ́ táwọn sàhábà wà àwa ṣe náfìlà náà tán bá ṣe ìgbàláyè irú ẹ̀ wọ́n mọ̀ ṣe náfìlà ní Uhud wọ́n mọ̀ ṣe náfìlà ní bàkẹ́ẹ̀ nígboro Madina àwọn oríṣẹ́nu àwọn àyè ibi tí wọ́n sìnkú sínú àwa débi tí wọ́n pa ń gbà sí àwa sinú ẹ́fílà mẹ́ yóò di báyìí. oṣìṣẹ́ ọlọ́ni ẹ̀wọ̀n ti sọ̀lá lóríṣẹ́ rárá. wàyí ńlá mi yàtọ̀ ìmọ̀tọ́lì bọ́rọ́kátà àlùbókè àti ìsọ̀lá àti. kódà kọ́ ọ sọ pé èmi kàn yẹ kémi ó ṣe náà síra nígbà tí èsè pé mi ó dájú sọ́kàn pé mò ń tọrọ kankan lọ́wọ́ òkú kan rárá àwọn ọgbà kan kódà bá nìyẹn bàjá àwọn ọgbà kan kọ sínú ápílà àbí kọ sínú sọlá tọrọ yẹn ní orí tẹ o. ìlú bí káàmì sọlọ́wọ́ sọ̀tọ́nà kó kọ̀ fún wa náà á ní sọ̀lá tó wákàtà sọ̀rọ̀ ìṣàǹtì ọ̀gbọ̀rọ̀ bìà òun yọ ọ́ bọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ báyìí ẹ má ti sọ̀lá tó gbà

ẹ má ti sin òrùn táwa ní sin òrùn ìsì là ń kọjú sí kìí ṣe ìsì gangan nǹkan kan ní ìsì àápàdà wọ àyà inú sátúbà kọ́ra lẹ́nu pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ń ló pa wá láti pé ká sin òun ó sì sọ̀dí dáàmú àdójúkọ kò sí ilé ìjọsìn tí máa ń dojúkọ bìkan pàtó àti ilé ìjọsìn mùsùlùmí ibi tó bá gbà àwọn èèyàn láàyè ni ẹ máa ń dojúkọ báyìí bá ti gbà wọn sí mi a wà mú ọ̀rọ̀ méjèèjì wá torí pé wọ́n sọ pé à ń sin kí ni oòrùn ànábì sọ̀rọ̀ ẹja akọ́kọ́ ka Quran àdìsí rẹ̀ ni mo mẹ́nu bàyí nìsín pé ẹ má ṣe ṣe sọ̀lá nígbà tó òòrùn yọ ọ́ bọ̀ tó ṣẹ̀ṣẹ̀ ń wọ ìtaábọ̀ tí ń jáde bọ̀ lábẹ́ sánmà àtìgbà tí ń wọnú sánmà lọ nírọ̀lẹ́ tẹ́ẹ̀bà ṣe náà sílà bá àjà lè mọ́gìrì báàdà lùgbòrò obìnrin kẹ́ tó ti sọ̀rọ̀ àtùn mọ́tìrì òun ó ti wọlé kí ni ìgbà tí ń wọlé lọ. ìgbà tí wọn bá sì ti sọ láàárọ̀ yóò yẹ gbà tó òun ti gòkè kan kí ni ìgbà tí ń yọ bọ̀ kí ẹ má wà máa rí ní kúlẹ́kúlẹ́ lọ́kàn yín pé nǹkan yẹn lẹ́ ń sìn ń gbọ́ àti wípé òru àti ọ̀sán bẹ nínú àwọn àmì rẹ̀. ẹ̀hẹ́ nínú àmì ọlọ́run ló wà. àti oòrùn àti òṣùpá. àti oòrùn àti òṣùpá. ẹ má ṣe forí kanlẹ̀ fún oòrùn àti fún òṣùpá. ẹ má ṣe forí kanlẹ̀ fún oòrùn àti fún òṣùpá. àti pé ọlọ́run tó ṣẹ̀dá wọn ni kẹ́ ẹ forí kanlẹ̀ fún. Allahu Akbar ọlọ́run tó ṣẹ̀dá wọn ni ẹ forí kanlẹ̀ fún ó ní ẹjọ́ sì fún. bí ẹ̀yin bá jẹ́ ni sí ìjọsìn fún. tó bá jẹ́ pé ọlọ́run bá lẹ ẹ̀mú yẹn dání ẹ bá mi nà omi búrọ́dù ìbákọ́rà nígbà tá à ń sọ̀rọ̀ ní sẹ́yẹ ká dojú kọ láti àyà one forty kọ́ ló máa jẹ́ one forty sókè ọlọ́run ní ká dojú kọ ibì kan pàtó òun náà ní kíni kàábà ilé tá à ń ṣe sọ̀wáàfù ẹ̀yìn tá à ń lọ kiri káyẹn tá a bá ṣe hajj. ní ụtọ. ní tòótọ́. àwa rí iye ojú rẹ ti ọdún náà rọ́ọ̀sà kọ́lù ló bá náà náà dìde ìgbójúsókè ìbẹ lọ́hùn. tí sọ̀lọ́mbà òdà rẹ̀ kan tí ń dìran torí pé wà nínú Mọ̀dínà ẹ̀mí àti máa wà nílé wà ní London náà ń rántí Nàìjíríà o ẹ̀yin lẹ́kàn wò rẹ̀ o ọ̀rọ̀ tí sọ pé àjò dàbí wọ́n àtàwádà ó ìròyìn ń gbọ́ ló fà tí wọ́n fi kókó lọ́wọ́ ìròyìn ń gbọ́ ni o síbẹ̀síbẹ̀ náà ọkàn wà ní ọkàn náà náà wà mọ́kà ńláyà táǹtà yìí kọ̀dínárò ọ̀tà wájú sà náà ti ń gbójú sókè sóyè nítorí náà àwa yóò mọ sí kan tí yóò dùn nínú. lásìkò yẹn kọ الذي alẹ́ìtìbal alẹ́bi sábàtà bí sunna aw bi wahyi nígbà báàbí alẹ́wòlámà kìí ṣe ibi tá à ń dojúkọ lónìí là ń dojúkọ nípìnlẹ̀ ọ̀nà ẹnu súnà ànábì sallallahu alaihi wasallam wípé kódùsù ni ó ń da ojú kọ ṣùgbọ́n jẹ́ ẹran mọ́ká ọlọ́run láwa àwa àdójú rẹ̀ kọ ni tó fẹ́ táwọn ọ̀nà kan ń gbọ́. agbègbè mọ́sálásí abiyì náà. agbègbè mọ́sálásí abiyì na. náà kọjú sí tí ẹ bá sì wà ẹ máa kọ àwọn ojú yín sí agbègbè rẹ̀. kí ló fa agbègbè ẹ̀ àmì ó wà Madina nínú ìmọ̀ psychologically ẹ̀bùn tọ́lọ̀ wọn fọ́ mi yàn kátẹ̀ wọ́n ti sọ nípa development àti technology a máa mọ agbègbè níwọ̀n bá bọ́lọ̀ ti fọ́ mi yàn mọ́ àmọ́ bá wọ́n mọ̀ náwó sí nìkan tẹ́ ẹ bá ń lọ bẹ̀ sí ẹ lọ já sí nìkan náwó sí yẹn nìkan yúwe yẹn. àwọn ẹni tó lọ ń pa wá láṣẹ gangan sáà náà ní pa wá láṣẹ rẹ̀ sójú tẹ̀ rẹ̀ fún alọ́gọ́dọ̀ ọlọ́run sọlọ́lá òdà sọ́là ni pé ká kọ kàábà gẹ̀gẹ̀ tara wà ńbẹ̀ kódà níbi sọ́fà àti mẹ́rùwà nígbà tá a bá fẹ́ tàwa sọ̀wọ́ àbùkún abẹ́ sọ́fà àti mẹ́rùwà ẹ bá ti débi òkè sọ́fà ẹ tún wo ẹ máa tún níbi òkè yẹn ẹ máa gòkè ẹ máa gòkè ẹ wo kàábà ẹ máa wo kàábà tẹ́ ẹ bá ti níbi òkè kẹ wá ṣe dùá òkú ẹwà ní sọ́fà kẹ wá máa lọ sí mọ́ríwá ìgbà ìgbẹ́lẹ̀ yìí tó ti sọ̀lá yìí tó ti sọ̀lá àmọ́ nígbà tó fẹ́ ti sọ̀lá gbogbo ẹwo ẹwo ní látòjúwe nǹkan tí mo mú lọ́wọ́ yìí tí káàbà ti dúró ni sọ́fà àkọ́kọ́ ni sẹ́ẹ̀rán rí inú àwòrán àbẹ̀rẹ̀ ìyàwó tá a ti lọ gbogbo sọ́fà àkọ́kọ́ yẹn ìjẹ́ nìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ò sọ́ọ̀bù àkọ́kọ́ wà ní wọ́n yípo wọ́n sákù èkejì wà ní ẹ̀kẹta wà ní ẹ̀kẹrin wà ní ó ń fẹ̀ sí ibi àkọ́kọ́ lọ tó fi fẹ̀ débi tá a wà tó fi fẹ̀ jágbá ńlá yé gbogbo omi tá a dojú kọ pátá gbogbo mọ́sídìrì pátá láyé àbíká má ṣe ní pé ọ̀ndà nínú sọ́ọ̀tù yẹn ló wà ó fẹ̀ wá síbi táwa wà láyé ni bí tẹ́lá kọ̀ọ̀kọ́ àti tẹ́lẹ̀ ìdí tẹ́lẹ̀ kejì ṣe gbìnà díẹ̀ sí kaaba tẹ́lẹ̀ kẹta jìnnà sí nínú kaaba náà àwọn kan ti sọ láti ní kálífà ìmọ̀tìrì táwọn wọ́n ní wọ́jì rárá pẹ́pẹ́ orí sáfù ẹ̀ náà náà wà ó fi wá fẹ̀ káà débi ní London Amẹ́ríkà ní Switzerland Germany ṣùgbọ́n lọ́wọ́ ní ẹ̀yin tẹ́ ẹ̀ rí kaaba gangan fáwọn ìlú ojú ẹkùn iṣẹ́ sọ̀rọ̀ ẹ ẹ máa yí ojú àwọn ojú yín sí agbègbè rẹ̀. ẹ máa yí ojú yín ságbègbè ẹ̀ direction kàábà ìyín ló ṣẹlẹ̀ sáà nípa lọ́lọ́wọ́ sáà sọ́là tó fi yíjú wàhù àbí sọ̀là. ó ń ṣe sọ̀lá àtù lọ́wọ́ níbi tí kíbúlà ṣe pàtàkì ní kò sọ pé ṣe ń bá sálámà ṣe ń bá fẹ́ ṣe sọ̀lá àtù míì alhamdulillah ọlọ́run ti sọ ju dáná dojú kọ fún wa. mọ́sílù kan bẹ́ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé kò rinlẹ̀ tó ń pé ibẹ̀ náà nẹ́bí sọlọ́lọ́ òsàrà sálà ń fi ṣe yíyí sọ́nà méjì ẹ̀ tí tí sọ̀lá ti sí ọ̀nà méjì ní orí sọ̀lá àtọ̀yọ̀ kan kúbà lórí ilẹ̀ tó ti tẹ̀lẹ̀ mọ́sídù kúbà ńbẹ̀ ní Mọ̀dínà ṣùgbọ́n mọ́sídù kìbìlà sẹ́yìn òun náà bẹ̀ ní Mọ̀dínà òun ni wọ́n wá pè ní mọ́sídù àlìkíbìlà sẹ́yìn ni mọ́sídù oníkíbìlà méjì ṣé ló wà tó jẹ́ pé kèé mọ́sùlù yìí ló padà gbórúkọ yẹn ìgbà wa sọ fún wa pé sọláàtù zuhur ìgbà wa kọ lórí sọláàtù zuhur tó sọláàtù zuhur náà lè ṣe lọ́wọ́ tí mi ti dìde pé kò kọjú kọ kò kọjú sí kaaba ọ̀gbẹ́gbẹ́ kaaba ló bá yí sí i ànábi sì mọ̀nà mọ́ta ọmọ direction kì í ṣe pé wọ́n fẹ́ gbé tẹ̀síńtàǹkò ní bú sọ́là conference kan ẹ̀sẹ̀ gbé kalẹ̀ ni fún ìgbà tán eh, tán yíjú sí padà tó jẹ́ ibi tán kọ́kọ́ ara kọjú sí wọ́n wá wọ́n wá yíjú àwọn èèyàn kan wá ṣe ńgbà táwọn ṣe sọ̀rọ̀ àtọ̀lá náà yìí sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ sọ̀lá tí wọ́n kálukú tú ká tán àwọn wá dé fìlà sẹ́yìn wọ́n dé lọ́dún fìlà sẹ́yìn wọ́n wá bá ìrìn àjẹun kọjú síbi ìtẹ̀ kan yàtọ̀ síbi tó jẹ́ tuntun àwọn sọ fún wọn lórí sọláàtì náà wípé ànábì sọlọ́lọ́ òtárọ̀ sọ́lá ìsàkọ̀dìsàkìbàlà àlìkàbà lẹ̀ àwọ̀ àlìkàbà òjísọ́ náà ti ní sí kàbà o òjísọ́ náà ti ní sí kàbà o àwọn náà sọ pé àfinà àfinà wọn fi wá ni wọ́n wọ́n wí àwọn náà kékeré àwọn náà bá yí inú sọláàtì sí i torí irọ́ òòtí káàtì àwa sọ pé ó di tọ́rọ́ kan ká lé ńgbà náà wọ́n ti mọ̀ pé òun sọ̀há bí ara wọn làwọn ń gbọ́ àwọn náà bá yí òun fi wá gorúkọ yẹn mọ́síyù kíbla sẹ́yìn ẹgbẹ́ tábìlì ẹni wẹ àdúmọ̀dé náà ti tóbi tó ẹgbẹ́ tábìlì ẹni òrèèdù mọ́síyù ẹni kíbla sẹ́yìn wọ́n mọ̀ pé ń lọ sòsè mò ń lọ mọ́sálásí kíbla sẹ́yìn wọ́n mọ̀ pé ń lọ tààrà ni kí n rò pé wọ́n ṣe ń jẹ orúkọ yìí lórí ìsọ̀láàtọ̀ kéèyàn kọjú síbí kó tún kọjú síbí kẹ́rì kan wá máa sọ̀rọ̀ pé kíbílà bò kò kò dáná kankan lásìkò yìí gbogbo nǹkan kọ̀ọ̀kan tí ìṣẹ̀rí àbá ń mẹ́nu bà á ní bùkátà àti máa kí èsì káwọn gbàgbọ́ yìí ẹ̀. tòǹtòrí náà a gbọ́dọ̀ ṣe ìforíkanlẹ̀ fún kankan míì yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala. ohun tá a wí yìí nígbà gbọdọ̀ sí ilẹ̀ ànáhà àwòkọ́ tún yókùsọ̀rọ̀ sí ha yàtọ̀ sí àlùfìlìkó náà sọ̀rọ̀ láyàtà ìṣẹ́m àwọn tó ń fi ọ̀rọ̀ gan gan wọ́n tájẹ́tì àkọ́tọ́lọ́ ìtàmọ̀tì náà sí lámẹ́rin fànáhà òmọ́ta wà ní sọ̀rọ̀ ìná ìlẹ̀ ìtọ́lọ́ wa pọ̀ fún wa láti sọ̀rọ̀ àti láti sádàlì lẹ́yà káàmì bàbá sínú fìtínà. wà á mọ ìdá akọ́fọ̀dọ̀ rọ́jòlù sọ̀láta indal kọ̀dọ̀ mùtàbárì káàmì sọ̀láta lòdìlíkà lókè àti fàhádà fàhádà ayinu mahada ti láì wọlé ọ̀sọ̀ òyìnbí sọlọ́lá òtá wàlúùkọ́ aláfàtú ìdíyìí tí ìyẹn wá jẹ́ pé sàárè nǹkan ló wá máa máa gbà lérò tó máa máa dojúkọ pé òun ti sọ láti síbẹ̀ lórí bárọ́kà kan dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ eléyìí gbẹ̀gbẹ́ ní sàtọ̀ ìṣẹ́ ọlọ́run wa o wàtúdáwù dì ní làmì àjàdì láwò bí ẹ̀hún gángan ní ìmú ẹ̀sìn wá tọ́lọ́run lọ́wọ́ sí mà á ń sábà lọ́ọ̀bì àdúgbò tán kò sí ìkẹ̀kẹ́ tá a lè wọ́n wá wá tó wàá jẹ́rìí bóyá ó kún lọ́rùn bóyá ó fi mọ́lẹ̀ ní tìró àti tàbòtì kò lè rí ẹjú tó fi tẹ̀lé fún kan náà. fàyínà mùsùlùmí kọ̀dé ájúmọ̀ wọn wá dà máa ájúmọ̀ òwò من لدين الرسول صلى الله عليه وسلم أن الصلاة عند القبور منهي عنها ẹnu kò àtẹnu pẹ̀lú ló kù sí pé ká máa fi sọ̀láàtì níbi sàárè akọ̀ fún wa ń bẹ̀ o látẹnu ànábi sọlọ́láwù sàrò sọ́làm ànáwó sọlọ́láwù sàrò sọ́làm láàánà mọ̀lẹ́sà ọ̀dà hàmà sàdì òdìsí ọlọ́run fẹ́ di láwọn tán sọ di sàárè ìdí ibi tí wọ́n ti máa ṣe sùjúdù bá a ti wà ní mọ́sílì làwà ó wá jẹ́ pé abala tí wọ́n kọ́ mọ́sílì tí wọ́n ti kọ́ sàárè sílẹ̀ àníyàn bí láyò àbí sábà bá yẹn abala tí tá a wà iṣẹ́ lẹ́yìn kò lé mbẹ̀ yẹn èyí tó ṣe kíbla àníyàn bí láyò á sọ fún wa pé kí wọ́n tó kò lọ sórí iṣẹ́ nítorí pé orí ilẹ̀ kan náà ni àmọ́ àmọ́ gbàgede fún bẹ́ẹ̀ yẹn lọ́tọ̀ orí ibì kan náà ni mọ́sídù àti tẹ́ ló wà sọ̀hánàlá ọwọ́ aburú kò jẹ́ pé parí ẹ̀ tí wọ́n lọ bọ́ síwájú. àwọn dábọ̀ ti ká fún. famin famin àwọn ọmọ mi ni mo dàtà tó àtúrà àlùfíì àtọ̀lá àtọ̀ ìlà nínú àwọn àwọn ewu àwọn àdádálẹ̀ tó ga àwọn sábàbí ẹbọ ọ̀nìyàn wà tí wọ́n ti sọ̀lá níbi sàárè. فاتخاذ لها مساجد وبناء المساجد عليها وقد تواترت النصوص عن آه عن النبي صلى الله عليه وسلم بالنهي عن ذلك والتبليغ فيه وقد صرح عامة الطوائف بالنهي عن بناء المساجد عليها متابعة منهم للسنة الصحيحة الصريحة وصار أصحاب أحمد وغيرهم من أصحاب مالك وشافعي بتعليم ذلك wọ́n sọ nípa àwọn olùmọ̀ níbi tí ẹ mọ̀ pé ó gbòòrò dé lágbàáyé ìmọ̀ ṣẹ̀ríà ọlọ́run wípé aburú ni kí ọmọ ti sọ láàrin sàárè tàbá ní sámú àdéhùn ní yóò tún jágùn jẹ àdéhùn lánàá ní ìgbìlá bí rọ̀sùn ìlà sọ́lá sọ́lá sọ́lá àbọ̀ tó rí eléyìí ní inú ìdánilẹ́kọ̀ọ́ mi ti ń bọ̀ kọ́nà kó fún wa nínú ìsàlàfíà rẹ̀ ó jẹ́ kí àríkùn fẹ́ sọ́sìgì ájẹ́ rẹ̀ láyà tẹ̀lé kíá rẹ̀ tó àgbàtà ń gbọ́ tọ́lọ̀ òkú ní sábà bíi dáadáa fún aláyà tẹ̀lé kíá rẹ̀ kó mọ́tò níbàrẹ̀ ju àbúrò fún wa subhanaka allahumma hamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa assalamu alaykum wa rahmatullahi wa barakatuh